ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم يا أنايكي mekare nyanwo ya to ene eko ya jana ke ani ore hemba eno ho jumada al ahir ala bele me era 1436 ana kontu mori sallallahu alaihi wasallam am hijra hor maka na medina da seru ho iwo yana ke ani ore hinan eno ho na era 2015 inu yani shawe ana bi tarbiyatul awlad fi dawl al wa sunnah yani oni kaale ina nodire ma ona be tarbiyatuhum ala mahabbati ulama wa ulati al-amr yani oyi pozila pawatele so oyi sile aroha atena ika oda o inu be ni na ika e amobede ini okomori ani anna najinu mori osi ona be ihtiyarul madrasa oinyo ilehi school anaika ezibaaninan daka aruwana mwena ndaka ayron oki yambagi lil abbu oboroi ada an yuhrisu ala husni ihtiyari almadrasa ki onyirabo yani okweyinan do tiyatainan ini oinyo onobanyo school anaika ozozayi ujan wayahtaru alajwad la akọrọbụ ọkọrọba anyị skuul ọ chusi skuul anaghị ka skuul ọnọn ozoza skuul ọnọn ọ skuul anaghị ka ye e receive better training inan yani asaghị ka ye agụrụkụ skuul ọnọ agụrụta agụrụkụ skuul ọnọ ilemọrị hian agụrụkụ skuul ọnọ na oji anọsa ya nwụcha ahụ na dọrọ ebe dọrọ n'ihiwe wenye nye akwọ daị ka sọhọ agụwa nsị nye ọwọ nọ yani ka ni skuul mee nwụọ rịrị rịrị nyi

yani ẹ̀rọ náà ìka ewu ẹ̀rọ ẹnilẹ̀ ìka ẹ̀rẹ̀ ọ̀nà àmánu wá an abdalul madaris kawai huzikaye iskul mẹgbẹtẹ ọrẹ zẹzẹ ẹmẹ̀yìn skul lọ́rùn rúwá hẹtẹ yẹ́rẹ́ náà bá ní hun ní skul ọ̀nà yani skul ọ̀nà mọ̀ nùgbù yani do to yana ikaye aba anyi oipo boro o me do to with excellence uh, performance ana na ko ni ko manu ze za ikaye ehi be hi o ina lewo ya nume bangu hi lo ka ya school anu ko ile mari do a pozi etetere then do wale wa wele mono do ma make so iba inquiry do ze won ka school so teaching na school so o oh, me me do wa ze ba ni onu wa ni ke eview enan dok wal madrasatu ago malaka isana hile hiwe isana hi school tasiru tasiru azimun fi talib okay ezaman yani effectan na hona ni yani ilẹ̀ ẹ̀rẹ̀ náà ìka ẹ̀ ọ̀ọ̀dẹ̀ ń pàdàkì inni ẹngozi aná ìka àkọsìsà sọ́ka fọ́wọ̀ yẹ́kùdì rúbù yọ̀mọ́ ha àsẹ́mẹ́ àgùkà awọ èlòzì àáchẹ́kùyàn dáchẹ́ ohe bẹ̀ẹ̀ nan yani kònyẹ́ na ịzọ aspendanin and ya kwukwure skuul nigeria anọ nigeria na spend in school ma ọ rọrọ na ọrụ amọda nọ na arụhụ ọnụ na akara nan ẹ̀mọ́ ọdún lẹ́kùn mọ́ rọrùn by seven o'clock or seven thirty ojú wọ́rọ̀ àhún ní ẹ̀yìn john náà bí ní ihe àjẹ́ ìjẹ̀yìn tírí àbá aṣọ dúreke ìnìdú ìwé tí ó rà anákọ̀wọ̀ ẹ̀kùbẹ̀rẹ̀ wàásù àwọn tírí náà lóní four o'clock lóní five o'clock lóní six o'clock or seven o'clock ètò ìhòòdè. yani eyi meni umona ika ukata ba na iko zanya ni umawo ini school na me loke umona roro one quarter of his time is being spent on school doke wa huwa ahsanul fitrat yani inu mona na spend in school an umo be na ika e umawo o imu brain ni ozi e o enwe dɔm eyi mɛ sɛsɛ ne kɛnɛ e eyi isa kiri gɔ isa e kɛnɛ ɔsɛsɛlen dɔna ayi e dɔn ma ɔnɔ dɔ ka yi umolozu yɛ spend in school yɛ is the best of their time Yeah, inu mɔ nɔnyi omenere la kekere ɔnɔ wu mɔ nɔn dɔke fafin madrasati awe in school yata alam ojú akɔsɔ yɛ yi lɔ ìjọ yìí lọ ìdá àyà àdọ́ ọ̀yọ́ one plus one ìdá àyà àdọ́ ọ̀yọ́ two plus two إذا الآية كآية عن subject and predicate وما أشبه ذلك ka أنواع العلوم àìsí ilé ilé ní anáìka ana wọ́n sọ ọ̀nà ní òzì anáìka ẹ̀ ọ̀zàásí kọ́sí ọ̀yẹ́ dẹ́kọ̀ fi ha inú skúlù ọ̀nànù yàtàrọ́bá ẹzọ ara yà sí ọ̀pípà ayọ́n yàní ọ̀rìn skúlù ẹzọ lẹ́bàá rẹ̀ ká ya káyọ̀ ká wéèrè ọ̀dọ́pọ̀ ẹbàá asawara kọwa mekana ọ̀rọ̀kọba wà pàlà ahù dúró kòrò hẹtẹn yẹni awọ̀rọ̀ka ẹ̀wọ́n náà pàlà ahù àwọ̀ ẹ̀wọ́ awọ̀rọ̀kọ wa wèé wé dúkọ̀dà yà tẹ ewu bìrì aná ìkàdé ya adam ọ̀nà lọ́kà wọ̀ fi hà yàtàrọ̀ bá ìzọ ọ̀nà yàbọ̀ ìzọ rẹ̀ aṣọ pípa àhúrẹ́n lọ́kà wọ̀ fi hà yẹ́jìdù sọ̀dík yẹni ní skul ọ̀nà ìzọ rẹ̀ lọ́ta àhúrẹ́n wọ̀ljàlísà ọ̀nà ìka ọ̀nà ya tẹ

ọ̀nà ìdúreke ọ̀zọ́ yìí skul dúwàá mẹ́ta dúreka wára àyọ́ta ọ̀nà ìdúreke ẹ̀yẹ́lẹ́n ọmọ́nísì ní skul dínà mẹ́ta ẹ̀yọ́ta ọ̀tọ̀wátọ̀ hẹn yànsẹ́rẹ́ náà mẹ́ka ọ̀tá ọ̀nà ọ̀bàrà agókè yẹ̀rọ̀ ní musunna dọ́mẹ̀ka ẹ̀wọ́ta ẹ̀nà díkúrò kàyẹ̀ they are not compatible to our own way of life again that is why we have a change some of us are any night

ahụrụ anyị ke onye ahụrụ ahụsei niile skuul anyị sakpọ nri skuul ya na-ege ọnọmọdọka ebeziara lere ka onihe skuul nọ asaghị ka ya ọmọ nwere ya na tini skuul ahụ ose ka ya skuul n'oshi ya na na ọye dọka ọnụ ayọka kilọsọ skuul ẹni àwọn wọta wọn wọdaka n'ụzọ ọdami anyị adaka oyewo enyi skul arịkị ewonye ìjẹni dùn wọn alẹ́ nílò kẹlẹ̀ lórí nílé ọmọ ẹ̀mẹ́ ní skul dọ́ka wọlmọ̀ àti fatún àríkáwé wasi phone now fóòn náà le kọ́ọ̀lé tíchòjé o dóò kọ́ọ̀lé headmaster náà àríkéde principal dóò hó zika ó jẹ́ ọ̀yìn ní skul lọ́nà àárín ó kàwé zika sẹ́rí performance and enwe bìrì náà mẹ́ ààrẹ ẹ̀rọ àmì rọ́kátà ẹ̀hún ya nìyàn kí ọ̀sán náà mẹ́ skydákẹ́ ní high school ọ́ yà hóra ya yà sẹ́rí condition náà dọ́kùwọ̀ sọ́ọ̀lù an àhúwàlì ibn awel bint yé hùsè yà mọ́ ní kọ́ọ̀lù ẹ̀rọ kọ́ọ̀lù kẹ́nẹ́lẹ́ àkàmkàmọ́rẹ́kùn hùsì yẹn náà yé hùsè sẹ́rí condition ní oyi ọ̀nà ọ̀rọ̀ mẹ̀yà ní skul oyi onye na ọmẹ̀yà ní skul ẹja nínú àkọ́kọ́ àlẹ́káyẹ̀ ọ̀háyẹ̀rọ àjẹ́rẹ̀ orí ọ̀kọ̀ kezi ní skul ẹ̀wúrò káwọ́ ní skul wọ́yẹ̀ kàhọ̀sọ́ yà kọ́bọ̀ ọ̀rọ̀ ọ̀nà ọrụ anyụn ke wà máa ní ìrùsẹ̀ ní sẹ́bẹ̀ kọ̀ndíṣọ̀n ní oyi emwebele ana-ika o me o mebele ogologo diche aka re e ya o ozu tobele ana-ika e diche ana-aka ya ni onroji re na o me emebele ahuwa boochamaru yoron arunka ozo o me re 7 webele ana-ika ya o me ya a ni ke orinmanu osesan onakowale adab aci seve etike 7 oze ya ni 7 webele ana- amehi tichan sebe nwebila naika ọ naika ọ bila ọ niri ọzọta anyị ka ele ihusi ee nwasọrọ ya mika ma do ka ali na tọnọ nri kwa nwozi enwe ozi sọrọ ke oje na ṣe ipu ya ni bayan abẹ ọdọ naika ya oje naika dɔke kɔbla suali ani e, e yi ni ka ye ike ɔnyi ɔna wele pere ọrụ ɔrù ɛnɛ ni use sɛni sike na erekɛlɛ ihe ara mi exam ló yan si result nwụrụ ŋun ya yɛni dana bi ka ọ ni ihe aka na repeat dɔka alihin ɔna yɛ kɛhɛ ɔni to ɔna kuskɔ repeat alɛnyi dure ka. anụ agụka na-edule ka in skul enyi onye ọrụ ọrụ da ikisa ya wagwa na skul ọka akụja na ọchọ dịrị ma semeda ikọdịrị m ụja nisi isa na important ni da any grade ọrụ ka grade grade nu jọ nìyí onye pass mark abelu ya ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀jì lọ́rọ̀ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀dìrẹ̀ ma àbọ̀rọ̀ ọ̀yàwó ṣọ́ọ̀jì àbọ̀rọ̀ ọ̀yàwó ṣọ́ọ̀dìrẹ̀ ma bọ̀ súwèrè ìzẹ̀káyè ó yẹ́nà ṣọ́ọ̀jì grade náà high ó yẹ́nà ṣọ́ọ̀dìrẹ̀ ma grade náà high ana lake anyi ke a bisa ne no kazalika takwa kadhalika aba malabin mutabi'atuhum fi darasatihim wa sa sasawa ini oikose ana ike ya kose wa hulali no tenini ya no ju wo yin hikaka sebi no tana ika ye teacher no so waje the wata observe no tana ika sewa is it in line in sana ika ye awor ke teacher ni or not ana noke ama nanyeke ya sasa isana ike ya kosan asa ika ya bere wata hasiluhum ilmi asana ika ya enera anyi jozi noye wa hura huje usikaye sazo unajin si ticha ka unajin sila lọ́nà bá mi káwá ẹ́ káyè skúl olùtòjé wà náà ọ́ sẹ́lẹ̀ anyị improvement abikebe anyị ebe enyi you make a change biko anyị skuul ọrụ ọrụ dunetu ka ịsa na ka ajina gwa taa ịsa na ka erin ọ na ka so arọ onye case arọ onyere ọkụrụ onye improvement abụọ ọdụjewa ni skuul dunetu ka ihe baa ka ịzụ ebe n'otu ya enyi dị ehi ọ na àwọn kan wọ́rá ayẹ́ sójú sẹ́bí level lójú in knowledge yẹni ọ̀rá ayé addition ọ̀rá ayé subtraction ọ̀rá ayé division ọ̀rá ayé multiplication àbẹ́fẹ́ ìmọ̀nà ọ̀rọ̀kan wáyẹ́ wọ́n hákàdà fi lọ́gọ̀tì àrọ̀bíyá àwọn mẹ́rẹ́bìn inú ìjìyà kàrẹ́ lọ́gọ̀tì àrọ̀bíyá ojú ọ̀rá àyẹ̀wò read yẹni àwọn mọ̀ṣẹ̀lẹ́sà ti tẹ́yẹ ìnira bá wa ọ̀nyẹ̀wò àhẹ́ọ̀ yan level an ore to kai e, o oh, yo level an ore to kai e. a ta di satisfy oda ka ka sebi tu Son, o oh, yo ro ro na oda kai aban especially ama ni make simple construction oje wora aye ora aye kai e. this is a complete sentence this is a phrase abin da manani ka ya check enire oje oje ora aye ara ahụ wa ahụ si ka enile sai sana ka da na e, wa ke dolo do sai sana ka be ni dora lan yani oje wa ma ne den oje wa da bani hadisa na ka wa asire so oje wa yi masa improve on those ones ada ka wa na enyu zo ga usana abu nuchwa ona ndakwa mutabiatu daftarul wajibat duwale sasa yani assignment jeu asha assignment wa wa gowa ewunye mbole wa duwe put any true asumoje wa na ikai because ara anyojo ọrụ ọrụ na ikai ẹnẹ́yìn ni èyí bọ́ọ̀lù ẹ̀kùn eje nle manu muni school elele de esi ote na na ikora ame there's a copian o ya memenyi 5 plus 5 ono na 5 divide by 5 o ya memenyi 1 da ke copy copy ken oven ono we muje no da kin exam e giraffe eh de ade pe ote ni enu ni enu mo na ke brain na e be be dudu yin e ara lo he ko anu hu na tan no ni brain da ka ba de pe o da he ka wa ka e o mo ya to pe ade ka wana wado kama ya o anye anye mba se 100 naira o ijo da mele yiwe ke he iso no ana ka ya nzo o nyanwo ye do na pa ijo da mele yiwe yo ni tuta ona ndo ni ke their assignment book e o onyi o ada we folan ka ye oje wa wa na assignment teacher ya kwa e ma ka na onye mbe ele do o de ka ye wa do abemisonon aka ke 5a eh 5 plus a is equal to 10 what is a A ihe nọ n'ụmụ emenye ọ dọkara ihe ọdọbara ma ose azụwa ya atụ kanadọ ahịa oje ma ọlụ na ni skul 10 na ọdọ of him fotokopi ọbụ nwa ya sọdọ mma rẹ chere lónìí fotokopi and laxarus dọrọ awi n'eyi dọkị wa ma'rifatu malhuzatil muallim ala waladi yani wa hura kani sebi notes sebi comment anayi ka teacher o oh, make tinu oje o leke tatamakkana min mu'alijatiha ago wanyangu kiyo sai problem an isana problem an awodo wanyangu saban oy ko ro ro wa mani kale yudu mani kan good inu a inu oje on yani bare ma kan kai ujan anyangu jani daka Uh, is an SLS ama he's too playful teacher mani make some comment do make kai ewonyan o ewadan durere kosho nujewka akawa ma ebaba o aami e ti jini class e ma ni sanyo mo ka class o we mo poron and kawa hora look at the comment of the teachers say say na teacher comment inu oje do do do me ka e why seven ina boro ka wa in order to solve that problem ọ̀nà mẹ́lọ́kẹ́ fa ìnàyẹ́tùkà bèdàrọ́sàtì ìbìnúkà ọkọ̀ ìní ọ̀ísẹ̀rẹ̀ ọ̀íní òítìyẹ̀tẹ̀ ẹni sánà ìkáyẹ̀ oye àkọ́sàn ọ̀íní kawọ́tíyẹ̀tẹ̀ ẹnìrẹ̀ anáwìkáyẹ̀ wọ̀sàtùkàlùwọ̀síkọ́ bèmàdùrọ̀sàtì ọ̀nàwìká anyị anyị anyị inni ilai skuli oyo wa muallimi wa hura connection with a uh, teacher wa daftari duwa hura ni exercise kan yani okwara na se yo ame abikai bo bo be kene do le buwan hetel abika bo yi de ma copy note ati oile pete

ama na ka wo na ono ndi aka zon ka we school mo worun izo ezi hora si ahlak horen izo hora shata horen yani daike ewere iyeye anaika ere yin school malla shawe de mu it is still recommended ke kwa hora shoje usa se won especially mọ́lẹ́sẹ̀ náà kọ́ mọ́lẹ́sẹ̀ alùsùnà ìsábà àyà dáàrúlé káyẹ̀ asanara mẹ́tàrún ẹni fàlà dàmí dárò kọ̀rán ọdọ̀ ìtìchí arabic ọdọ̀ ìtìchí subject na wa'ida adab wọ́n mọ̀ àṣìbára zálika min olómi islamiyya àìsànà ìka obin lẹ́sànẹ̀nẹ̀ inilẹ̀ islamiyya imma náà wa imma sarf àti ọ̀hílẹ̀ zọ́ ìwá aida fikiru onire ulumul ilmul hadis wa ma ashbaha zalika min al ulum yani hana ke aba doyo yani fanul ilm yani jami'an ozoye ileleyin ona lure ki malasi ode ma mu kolona ni ama wele na school o le take over ona ndoro ko wala se je oni school asai ke seju kele all right ojú òun máa kò ìwọ ọmọ disturb báyìí ọmọ òkọ náà zàmà ìka bí jẹ́ náà ayé bẹ́lá ni ẹ̀ẹ́dínà ẹ̀yà rẹ̀ wá kẹ wáyé wọn dọ́gba kìtà alùhùn nàdọ́ jẹ́ ilẹ̀ ọdọ́ kọ̀nyá máa wárí sáà yani should be something like a on especially every mother every father and mother it should be something that is worrying you kasim nyangume ojondo yara ko qur'an sim nyangume ojondo ho qur'an sim ojondo ifikiru sim nyangume ojondo yara ke eh, lugat al qur'an sema goke esana hil lugat do understand lugat al qur'an yani umar radiyallahu anhu o yazid fil muru'a o da tinni o yani oyibi onusin onusin wada yani bo da to kai dere ka odokumo kumo wen onu wele ya kare iwo iwo wana gara ete ama iju wa okoro ka ke aworo he wa ke haya bila o ta lo na dure ka bo la kanika ani kuri nyana kono na wa o ona no ni ka o disturb by o wora kai eje how can they achieve yani this language den ene ebe ba na woro ko na ambe woro ko webira aba me woro ke ore o oyun aba me woro to ka e ore wo the language of the quran so so non mi sana ka o zugu school and do ni the type of the school na ka e we choose yezi ari ka ze ke go choose yan ọwa koyiwo ama yo ọrẹbẹ lọkọ our father in the heaven give us our daily bread and the like and the like and the like lọkọ àìsàn àkàkẹ́ lọkọ a àbámi tíjẹ nìkan náà ẹ̀ka adẹ́nà wárí sàn. ilẹ̀ sọ́nù sí mọ́tìlẹ̀mọ́ ọkọ̀ ìtìyàrú sadiq ọ̀yìnyàn ọ̀tá yẹni oyichu sí a company a friend ọkọ̀ mímọ̀ láṣẹ kàfíhìn ọkọ̀ nísànà ìkàyẹ̀ ezenyo jire kainan anna lisadiq atharun baliga fi sidikihi salban wa ijaban aka werota yani otana akwenwode onyi athar onyi effect yotanosa yani ozorota otanuzabo on ezam yani o as effect effectan o kanyi otosa salban in either negatively

oyi me ha hile yonon oyi ka ana ka yon to mori sallallahu alaihi wasallam o ga ke masalu jalisu salih wal jalisu su'i o ka peji we ona ka o ya tu palo ati ena ka e ya tu palo dibi donc ka ha melo mesko ay asman ka ona ka o le tulale wan nafihul qira atona ka e gwakuru

ebiro no mele ore kwa ame do me ki janye wala ka ens ka ike ke do ore kwa ka e na mala me ka anyị le oni mana kure ka wetu hito ono sema go ke ima le sire un e jolo na ore kwa huda ama ya na ka haen o tush na ga lure ka ala nyawi dire do fe ha lure do ka ah isi isugbo ka ga yani wee ya kwa e, ya atụ n'aka nenu wee madaka ugbo eweru na ehubara ekwesịrị ahụ ọnọ ndị ntụmori sọlọ alasalam ka isa idaka aki nọji dọrọ ụra anụ ya tupu ya ọdamedu ehu ọkị ọla ala salam atọ ịka ana iko ntụmori omori eme nwere ọdọrọ ma ọha ya ọkị arọjulu aladini holilihi okujọ nọrọ banaghị n'ọrụ hekọ na ịka ya ọ nri akwa nwụdịdị don tumori sallallahu alaihi wasallam donc falyanzur ahadukum man yuhallil ọdụnyọdụ nyaahụ n'ore ọdụnyọdụ ọ n'otiyete yani man yuhallil ọ̀nọ́wọ́ àsìkàyẹ̀ ọ̀nìrẹ́ ọ̀wọ̀ta dọ̀nìrẹ́ ọ̀kọ́rọ̀ dọ̀nìrẹ́ àmìbìrì ká ní ọ̀zọ̀gbóró ọ̀bẹ̀n yẹn imam Abu Dawud ọ̀dọ̀ ọ̀nà yani o make sure ke ọwọ tó bọ̀rọ̀ náà lọ́kẹ̀ fàálẹ́ kayo halabo anyi ni ẹ̀hùn ni àdá bilbas àni sọdíkì sọ́lẹ̀ káwà ṣọ́ yani wọ́n ti yẹ wà gara an sọdíkì sọ́lẹ̀ ẹni káwà nyọ̀tọ́ ìdàyójì o wọ́n jẹ́lẹ̀ yani says kono kaidan wenya mwe huna wana shota we na luka ojem always ka uri amota yo possible den na mota ama says ka kai sho na tini ahana ka owa nyota hodo otoro lo wa ni hodo yani ono especially ejo wa shot in school because izo bere ota horan na che ko ro ro ro ana na nyota otonon abelo dega rọta ewe jododo ewe ọnụ deseba rọta eme dudu ahụ na-aga ahụ ya duri ka anyị se ya mee anaghịka ene eroka ene ko ene enyi common character yani that common character nọ nọ dọkume ka they should flock together ọnụ ndị ọjà ọnụ ka anil mara ila tasar wa absil qarinahu فكل قرين بمقرن يقتدي عن المرء لا تسأل أو كويلة duwe iskawa ibilan la tasal asun wahala huse wa absir qarinahu were ota ona ka on ri akwa ngode fa kullu qarinun bi muqarrani yaktadi oke abota on ro na akwa ngode ota na akwa ngode be sa sa ngun ona me waya na ona do

jẹ́rọ wọ̀tánà ìkáyẹ̀ it improve you academically it improve you in your islamic education it improve you in your character ọ̀nà lọ́jà ọ̀nà lọ́kà látò sọ́hìbùl kàsílá ní fìhà láti asányùmọ̀ náà ìkáyẹ̀ ọ̀zọ́ sísọ́ tó ní wòrò anúwàkí mamu zarnuji mẹ́ṣọ́wẹ́ ní tààlimul muta'allim ọ̀kì látò sọ́hìbùl kàsílá ní fìhà láti kam min sahihin be fasadi ahor yufsadu okay asanyu monaika wa sizo tonuworo inu menyenye awuka wa loto nuworo ani sus ka wana me awuka wa nike ondoka ike uporo eh wa wa wa ra ke uporo do ko ke hukuranin da si misi ya eh. assignment ora ikona kaka eje o me now ti ele bai ka da odola copy bai ka baba we ka wa men ọ̀nà lórí kojú ọrọ̀ ọrọ̀ ní school because of ẹ̀wọ́n tán become a truant but because of ọ̀tẹ́ they become truant ọ̀tọ́ náà bá aṣọ na nílé yìí fíìmù ọ̀yẹ́ náà wọ́ ti fíìmù ọ̀nà náà sọ hẹ́hẹ́n bí fasadi ahọ́r yóò sádù ọ̀yẹ́ ẹ̀yẹ́ ọ̀wí náà náà ìkáyẹ̀ òjò kúmọ́kúmọ́ ọ̀rìn òjò gbòòrò ọ̀rìn náà bá rúra ẹ̀ẹ́ náà ẹ̀ẹ́ náà

ilẹ̀ sọ́rọ̀ dọ̀ ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ìjọ náà kọ́ àwẹ̀dà mẹ́fà kọ̀ǹkọ́ kọ̀ǹkọ́ ń rèé hìzì gọ́dọ̀ sí wà á kọ́ àtọ̀ ọ̀tọ̀ ẹ̀nà náà ẹ̀ ọ̀nà mẹ́lọ́sọ̀ ìjọ ọmọ àkọ́mísà kàmì sọ̀hẹ́hìn bí fasadi ahọ́r ìfsadùn dọ́kọ̀ adúwọ́l balẹ̀dì ilal jaridi sari'atun kaljamru yóò dọ̀ fèrè mádìn fàyọ́mọdù adúwọ́l balẹ̀dì ọ̀rọ̀ náà ìka ilẹ̀ fan wọ́n ti ọ̀rọ̀ náà ìkọ́nù rọ̀ọ̀wìn

إلى الجريد سريعة وفي الجمر يوضى في رماد فيهمد بوي أسمان كي أكنا أنا من نمونا تتا إجي جودة تتا سقوة أنيكي إجي أنا والله أما نوغنا كفي أنا كالوالدين ده ينبي أدون رنين walwalidani masulani an hadhihi al-amanna awele onyi onrada aba hawa usaini amano non kai sɛbi sana yi ka ɛn nɛ mɛ ni le yojɛ nan ɔna mɛ daa ka yi ke anyi ka ya nyɔta yojɛ yi tɔbi di dɔn ɔsɛ ba nyɔta dɔk wa kɔdi sewol htr ka oobo si ka ɔtɔnɔ na nyi ɔna na bɛ lɛ na ɛbi ta ke ɛbi le ta ke this is feelu mabni on late match hold yaani if uh, it's possible ka. ọ̀nanyị ọ̀tọ́nọ́ na nyanda ka otodibiawen fayata'allaqu bihim dokure zuga ọ̀tọ́nọ́ wa yasabu ba'da dhalika alayka eh, fasluhu anhum dokura akate nwuya wo adana ronyan kai ọ̀tọ́nọ́ we kwes ko chodite odo kono chodite we piodo we hune hido na izo ejo ti duwe duro kai uwa wa doje una la le ore ko bere ona noka esebe agụ e wai na nwere anọ ka ye juntu nyi yo don wata wa nyi na agụ ka nwa nwan mo ọrụ ọrụ ọnụ nwa na ada ko dibia na owen akwa shawahiru aksar min antoso an shabab nashawo fi bai'ati tayyiba oke ibi nure non ọrụ ini ozuei ọmụ anaghịka ye anaghịka ibi nure non ọrụ anaghịka ye enyanwụ zarika ya aka ya lalika ọzọ ọrụ ọrụ ne duwe ọ̀lọ́rọ̀ ọ̀rọ̀ náà wà ránú bọ̀bọ̀ agókè ilẹ̀ àkí skul lẹ́yìn àdẹ́yìn gẹ́ẹ̀ lọ́ṣọ́ na wọn yàní anyị ozi kọmfọt n'ụlọ n'anya n'ịlịla dokwe ka ọ na ọdụ ọlịlị environment okoko ìlànà ìka okoko ìlọ́lọ́lọ́ àwẹ̀ wà ó sọ̀rọ̀ tì mọ̀ àfẹ́lá dure kaye onyano radan ya ni family ya na kae benya ni tiyeten ya ni benya ni nyosile wenen fa talatu bi qarna isoy bi hujjati rihla o kado na ba to dibi ya ni ri hujja kaye bena ni ni ton bani seminar ene na ni nanin ya ni an na hule hino wan nudha alka ena ni semina oto wallahi ba bi kaye banya hene na ni nanin anyi za ya ko eh anyi olympic

dọ́nà bí káyé ẹ̀wọ́n tọ̀nà rí mọ́nà àpọ́nwó lè rán ẹ̀wọ́n tọ̀nà excursion ẹ̀wọ́n tọ̀nà rí seminar ẹ̀wọ́n nri rí àní olympic game ẹ̀wọ́n rí àbá sórí sábà bẹ́ dọ́ọ̀mì kí ọ̀tọ̀ náà lẹ́bìrínú di onújọ́ náà ní dọ́ọ̀mì káyé ó jẹ́ wọn ọ̀rẹ́ mi wọ́n bìrẹ̀ náà because bóòlù best example من آه من الصعوبة في هذا الأثر من الصعوبة أو قد أن الوالد ابنه كأني أني أدا ثم أن أزكى دوا أنا is independent of ha completely school school

bana kari ozu ya mu haja bo zile ne ni ona ndure eh, especially environment on in and now dure ke is full of entertainment wele cassette le after na after na ma he o yete wele na wa nye kula ho danya hodon that's why nya hele ni ni bayon that's why ni Nigeria film Daniel, Brazil film danya America film Daniel, India film ona ndure ka àní bollywood àní nollywood àní gollywood àní kennywood zamani nyɔ jezuri nìyí abẹ́ni dábẹ̀ sẹ̀fà ní òkúkúrẹ́ fẹ́ nana bẹ hollywood àbí woodwood nẹ́nu abẹ́ni they are giving us what asia doesn't need and kasa ìtọ́nà ndọ́chà kaba yẹn tàn lóore ké wọ́n jẹ́ wa especially ojú ẹ̀ nára àwọn ọmọ wa ṣe

eji wọn ooo no no no ọhọ ọkọlọ sílẹ̀ fún i sẹmẹ àwòká devil is behind it ọ̀nà ọ̀họ́ akùnmọ̀ náà náà inú mọ́tò dúró ká music because of ká wá àdúrà àwọ̀ ilẹ̀ inú màwọ̀ ọdún ìlérí ka àwọ̀ ọ̀nà like kai because say the devil this is period a lot of fitna any school ayenye ehopa hana ka daiwa le dars what wa le live what ya no mono na se ko se new man. o mono danyu me kae o dole se ma hen you cannot be serious all the time ora ka lo ro ko wenye we read e poro your brain will be saturated eh, e ko nyi sa anwo ejanyi do le ni ka atanwore wore shota da are kureka ejanyi do e ka sononi ka ere mwawo boni ka watch some programs or some video na ikaye their educative uh, program ana oh, okay these are the period ana ika ah. there are lot of fitna ana ika oh, okalule wa ni no fitna wa kwa jina ka na se fitna then wa kwa na isa o oh, eri fitna ida ona me loka this is a period ana ika though you acquire that it requires a great effort yẹni eje na pa ẹ wéere inú mẹ́ẹ̀nù inú mọ̀ náà àti pa ìwọ̀n ẹ̀rẹ́ ẹ̀mùsá náà kún yín báyẹ̀ náà as in programs rẹ̀ nìyí ẹ̀rẹ́ mà nìyàn wéere ẹ̀mù tẹlifíṣàn náà ìka dọ́wọ́ kún yín lé ẹ̀ta yán bóra wọn náà kúnyọ ìrìn ìrìn yẹn náà ká a take time of more time onírúurú èyí àlè sí rí spend on watching unnecessary program at times ọ̀dọ́ àgọ́ program náà kan unnecessary jẹ́rẹ́ ẹ̀yún mẹ́ for it i ka abúmẹ̀ television ààyànjúmọ̀ náà ká ojú ìwọ ní ìkànnà sọ́ra inú màwọ̀ káyọ̀ káke eh, ó túkọ̀ sọ́ra aside ká wọ̀ wọ́n náà wọ́n ọ̀nà ní ó ń tún

aw shubuhat abi oni baziyabin donc fa sabu shahwat awela na ka ibeni ni sa si o isha en ni yadullunahu ala fasad ẹni mẹ́nà bá zoje o ẹni mẹ́nà bá aṣọ ni ni ni ha dọ́ọ̀mì káyè ojú wọn náà ìjà mìbìlẹ̀ gbòòrò because of ọ̀tọ́ náà nílẹ̀ àpá àdẹ̀dẹ̀ dókúrẹ́ káyè ojú wọn أنا لك أنا أنا شو بابا رويان على فساد والانحراف الحلقي ya good character good moral أنا إيكا oje ọ laba nwee ya ni ndị ọta ọnụ na ha that is why only nke we should be very careful in enwata na real wasa bụ shubuhat ọka wele ọnaghị ka elnebaji enibin yajurrunahu ila bid'a ila bid'i okani banase ona ngune ila o imi bid'a wa muhalifatu hadi salafu salih do me ke ene johawre uzana ikaye okuikwai ezekumokume anaikara amukoro ila ene je do me kaye ene no ana aka ya azia anya na mana ka kere wana ni sunna na ka ona ba lete me yo na mili ti dai ka onere wan ba nan ina na ba lete ai nan so wa hon se da ya ni le le wa le na ka o be nan da ya ni de muwe on di ju wa but anya na nyana kan da ma da ka ile wana wana kadani ye baka sijo nye ne nye ne ayo na bika babawen yani awa ka sijo nye ne nye na awo muri o ka ka dada sijo seven day ways ka wa ya onye na awo ọ̀rẹ́ mú tó mọ̀rí sọ́lọ́ alẹ́sálám kàláàna aláhùn rìjál ní mọ̀rí ò ní tó ẹlọ́rọ̀ náà almutashabihi na bin nisa imina rìjál ọ̀nọ̀rọ̀ náà kẹ́ ya ha mọ́nyẹ̀ nẹ́ ya ya mebiri abị na na ki saka onye ọnọrọ na na enye ya akwụ agụwa ya enye na ya eh, ọrịa abụọ na enyere ọya dị ya oiche na enyi ọya dị ya ebere ọzọ kumokume ma ha nkata ka na enye na na na enye abalị halkullah unu nu mulito ka fijo nye nenye ona ndoke enwure ono ndo e ya akwa owe dole ka aya ido ka eh ondo da kama ne yan anye ne wa me abile ne wa me do kwa kwa le dak wa ya ka fi takfir e janyi de enwuni o i takfir oya ona noni especially umone na lole ka a se bana sile nu ba do togoti na wo da ka se me do ka toguchi awe no

dɔnni ko èrò ka yà wàdà nọ fún ní sẹ́wọ̀tì ní láàyè nínú náà ìdáwọ̀rọ̀ kọ́nà sẹ́wọ̀tù àbí ní kò mórí ọ̀nà sẹ́wọ̀tù náà àbí ní ká orí ọ̀nà náà yẹ mú yọ̀dá sí mi wò jẹ́ náà. dọ́kì wà tàbí ẹ̀lẹ́ mùsùlùmí àyíkádẹ́ ńlẹ̀ kó yẹ kó mórí yìí ẹ̀ ní káyè dán

dɔɔbɔrɔ waa nini zɛyiza ɔyiba nini zɛyiza naa ika ɔnɔ jɛɛ tɛtɛlɛ hun ɔnɔ doni ki wɛɛ ma ni muhala nɔn tili so jɛ o walahi o jɛ waa wɛdo waa kala waa ja ya dɔn lɛ kala e yi len ike wo ɔdɔ ɔnɔ ɔlɛ wa do kono kosi ke o ɔnɔ ka eje ne eje naa iko mori ɛsɛ waa yi no mɛ de ka ɛdi e ke o ɛnɛ e yi wa di ke o dɛnɛ kɔ aka kala yi suboku kura nìyɛn ni yɛ kɔ akala yi dɛ ka ɛn ɛn. umawo enlekwa hole neren ona hodo ere anu awo zeka ba sana kano tuma ndere e una ndo hialu ni ororo rodo kakae oya kutumi lam yakun alladhina kafaru min ahli alkitab wal mushrikina munfakina hatta tatiyahum albayina da he he akawa so ya dada he cannot even give a full translation dị ya kụwa na akara ire europe ire dị oyi yuzi lugo oyi understand lam yakun allazina kafaru sababu ni ke ya ni wahala nan ona ma ragoro oda ka wuje you have to assist him be wa ni understanding ni another role anyị understanding na different from understanding anaghị ka salafu sọlị hadhihi al ẹ̀nẹ́ni dọ́kọ̀ ọ̀fẹ́lẹ̀hìtàm ọkẹ̀nàtílẹ̀ mú ọ̀nà asàlọ́lọ́ha àyífìlẹ̀ àlánà yà yóò mórí kò mọ́lùmọ́nà wọ̀tàálà òtẹ́yìn jẹ́mìíràn àbá ìrabẹ́ níyà ara ìwọ̀ wa èjè wà án yàtfẹ̀rẹ̀lẹ̀ wà lìdẹ́nà dóò jẹ́wẹ́ ọ̀ní ọ̀nradàì wà án yóò jí ìmánà ọ̀rọ̀ jàdá dóò mórí òsúwà ọ̀ta ẹni rẹ̀ àì ala birrihima fi hayatihima dumul mana wa ta'ala do goybo ini o ime biriboro kawana yani enne ne honon yani onyo na da na mai wa ba'da mamatihima atawa wile ma anaika ezene ironon enne ra re se tete umule oni yetu ne he yanyan mo kawana ana ara tete yanyan mo mo kawana ba'da mamatihima Eh, kama asalu subhanahu azman ke imera hiyo umuri ana ko onone ni bani, an yu'innuna kogoywa ala tarbiyati auladina ini oipa ini eje ala alkitabi wa sunna tirasu oipa ni ba soyewa tirasu oipa wa tirasu kitab wa sunna ono ndo ya ababu sura ya den lesu kai eyi wa ya masore kai ya understand the kitab wa sunna wasanna wele banyana ika kasiru minna la nahtamu bi dhalik laysa ladaina ulu himma fi dhalik anana yana ika all all right yele kile ananyu banyawen all all right we don't want to spend our time we don't want to spend our money in order to acquire this knowledge aya kunyala ni dị class dine idan na fara huda jenen den waye wa mu halaka ye wa di mala ona ko lehu do do pe o kai e sonon ọlọ́run ọ̀gẹ́dọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ òròjè òsà ayá mànàmẹ̀ ọ̀nà lọ́pọ̀ ọ̀nà jẹ́ aláhùn ọmọlẹ́dọ́wà mẹ́wàá zúrì àtànsánlẹ́hà kèbézi ejẹ́ náà ìka ojú kúmọ́kúmọ́ rẹ̀ wàkúrọ̀ta ayọ̀nù lana. bẹ́ẹ̀ iṣẹ́ náà ìkáyè ẹ̀rọ mìkí ẹ̀yọ̀ nẹ́tẹ́ ìrìjẹ́ náà ìkáyè ẹ̀mà ní ilé wa dáyà ìnẹ́tẹ́ wa dáyà fi hafi ìlàyàt ẹni ẹ̀họ̀nàn bisalahim agobe ke ne tenyi jẹ́tẹ̀rẹ̀ agoka ẹ̀nẹ́ ìwójú kúmọkúmi agoke ẹ̀nẹ́ ìwójú bòrò dọ́kọ̀ amalan náà ìka àṣẹ ka ọzọ ọrụ ruwere ka anyị a kuja na here na janna don nye mbe ero ka ọnụ ọma anụ m daga ka sọ na ọ kọrọ ịda anaghị ka o jewu ọmen mmiri ọdọ ọba sụkata anyị dị ebe anyanwụ pawa dị obi sị anaghị ka ya eyi anaghị ka ya araja ọdịte dọọmị ka ọịza anyị ọyị ka ahịrị ahụke ọjọ ni bi adam ọraja ọdịte ụkọrọ n'ọrụ ada ehụ wesa seta ya nseta anaghị ka ọmị kụkọrọ ọrụ ọyị da atụ waladu salih yad'u lahu ọ̀rọ̀ mojokumokumi ojú ọ̀nà ń ozi ìmà aná ìka ẹbá àbàdúrà yẹ aláṣẹ ẹ̀tẹ́ ẹbá mú kọ́rọ̀ ìrẹ̀lẹ̀ aná ìka yẹ ó kọ́rọ̀ ìrẹ̀lẹ̀ náà dá ayé ìtẹ̀lẹ̀ tuntun tó ṣáì inṣọ́lọ ọ̀sánà bí ọ̀yẹ́dẹ̀ ozi ẹ̀nà ìmẹ̀lẹ́ àmẹ́ta inú ẹ̀nà lùwẹ́ ní òmórí ọmọ kayasi onobi ere itopo abin and uh, time money in and it is needed because were a horror and she am ma re won and say ora me kishi o get alu sunu horror because we don't know our tari especially tari ya na kwa hunu munun to mori sallallahu alaihi wasallam shahadata ati poro denni eh de ali radiyallahu anhu

ejo da lu ka de dibiya on to e ko eh, eh, on to mi me nyamu le ta de ne zu ni ilafa so na dulu ka wele ili juma ta to bon to mori sha nan dan da nan era na ko ta o to mori me su kana ko na ngone ahankata na ka o na ina kana sabi an radiyallahu anhu marda na ngone umi eh, hasan radiyallahu anhu warda ana wadi ali onan oh, dulu ke yasu onan oka hikbatu min atari yani ifayini topa anakwete ma baina wafati nabi sallallahu alaihi wasallam hunu mona ikuntu muri sallallahu alaihi wasallam o ti jayedete illa matali hussein radiyallahu anhu pola hussein omuri oyina ere yani polo na ngone uh, eh, 61 years yani ida wa 16 baada hijrati rasulillahi sallallahu alaihi wasallam polo mi 61 years awti hijiron to mori sallallahu alaihi wasallam yani ebenyo but inshallah iba de pe adam ena na kwa we ahe odi ya do so that she aka le le kwa ona is gonna betaro do ka yo ka ajo mo betayo nyu we de ku ti to ba do yin ma iba oye do wa betono ro mori osi so inshallah because of uh, ọmọ ẹ̀rọ jẹ́rẹ̀ ní mọ́rí ọ̀sìn yìí lè next week di nyimani yele hi we my entertain eh question polo di ato we la na ko yete oro amozu ka eh ma ko yete oro e bi tebila ko ani bi ma hi ma wa e wan o e go eh ona ndu le ka da ku e we na ko ban ku wo ya na bo lita'allumul ilm ẹ̀nẹ́ni great aspir uh, greater aspiration kọ́ọ̀yì kọ́sì the knowledge of islam yẹ̀ni ọ̀nà ọ̀la ìdọ̀tí náà ah ẹ̀mọ́ra rẹ̀ yẹ ẹ̀mẹ̀mẹ̀ akọ́sálada ẹ̀mẹ̀mẹ̀ra ẹ̀mẹ̀mẹ̀ àsìnkọ́ àni mẹ́rin yẹn wà wọ̀kọ́ ilẹ̀ ọ̀ta durika alẹ́ni ọmọ ayé kéwàn dọ́mìnira yẹ ẹ̀họ́ àwọn ọmọ ayé

la yuslihu illa bima yuslihu awaluna awela lumma nan enyi sebe sitinyo akisana ka esitinyi alumi papa dako man lam yakun yawma madina lam yakun al yawma madina esana eba dini no mabo onya nguba dini naje ono ndoni kayaye sebe edena yo bijaye oni ere hama oni simi foto sebe en ehana ga enera yani sai ile chana da kukuwa oni ka huoda noa ga anyi na wawo ile chana ikai e. shi e yani la natula alaihim enne da kuwa so insha Allah eba jada subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk